حمدا لله المعبود إخلاصا القابل عملا خالصا نجا عبده المتبع لأوامره قصصا وسلم من نواقص الإخلاص والبدع سلاما حصحاصا ونال من رجال الأخلاق مناصا ثم صلاة وسلاما على أفضل العباد صفاء وعلى آله وأصحابه لقاء ومن تبع هداهم إلى يوم الساعة جزاء عباد الله إن مما قد فضلنا الخطاب عنه في الجمع السابقة من نواقض الإخلاص هو الاشتراك الأكبر من فرد العبادة لغير الله وادعاء علم الغيب وهاكم أيضا بعض من دول النواقص والحمد غير الله قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم واحفظوا أيمانكم وفي صحيحين عن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من كان حالفا فليحلف بالله أو ليصمت وعنه أيضا كما في رواية أبي داود والترمذي من حلف بغير الله فليشرك وهذا الشرك قد يكون أكبر من جهل يقبل به منزلة الله في والقدرة على النفع والضر وقد يكون أفضل محرما لا يقبل صاحبه من غير الإسلام أيها المسلمون إن الأخرى من هذه النواقض وضياع الشرك الأفضل والضرب نوع عبادة طلبا لمدح الناس أو خافا من قتلهم وقتلهم فقد قال الله عز وجل ذما للمشركين المراعين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون فالعشر قال رضي الله عنه مرفوعا قال تعالى هذا أظلم الشركاء إلى الشرك من عمل عملا أشرك معي فيه غيري تركه وشركه رواه مسلم وكذلك روى أحمد واللفظ له والبيهقي والبغوي عن محمود بن الأنصاري عن النبي صلى الله عليه وسلم قال إن أخوف ما يخرج عليكم من شرك الأصغر قالوا يا رسول الله وما الشرك الأفضل قال الرياء يقول الله عز وجل له يوم القيامة إذ يجزي الناس أو جزي الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا هل تجدون عنده خيرا وفي رواية مسلم والنسائي عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فرضي به فعرفه نعمه فعرفها قال فلا علمت فيها قال قاتلت فيك حتى شهدت فقال كذبت ولكنك قاتلت بأن يقال الجليل فقل قيل ثم أمر به فصحب على وجهه حتى يلقي النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما انت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال عالم وخرج القرآن يقال هو قال فقد قيل ثم أمر به فخشب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما علمت فيها قال ما تركت من سبيل يطلق أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت يقال هو جواد فقد قيل ثم عثر به فصيب على وجهه ثم علق في النار اقول ما تسمحون وان تغفروا الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه انه الغفور الرحيم أنا أقول الله سبحانه وتعالى ويتامل به bàbá wọn sọ ọlọ́run ọba náà ìdọ́jú wa fún un ọba tó dá sí tó lòjọ́ àti àmà ń tí ó bà nínú iṣẹ́ ndị náà ní ẹ̀sìn ní òní ẹ̀sìn àbí iṣẹ́ eré tẹ́lá bá ti lórí sọ ẹkú sì tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run tó ń sọ ti sọ tí

láwọn táwọn náà mọ́ wọ́n gba lílè lẹ́nu ànábì wọ́n pẹ̀ kọ́ lẹ́nu ànábì wọ́n kọ ìsìláàmù yẹn lẹ́sìn bó ṣe lọ́pù sí lé wọn lẹ́nu àwọn yàtọ̀ káwà tó ṣe sí àwùjọ wa láwùjọ oníṣàlàyé sáàtì ní ẹ̀sìn fún wa ìfẹ́ ń wa òní ìwẹ̀ fún wa àwọn sọ̀rọ̀ máa ń kò ní ìfẹ́ inú wọ́n mọ́ kò ní pé kí lọ láwùjọ lẹ́sìn èyí tọ́nà ń pè lẹ́sìn náà mọ́ fi lẹ́sìn gbogbo ẹni bá wá ń tẹ̀lé lánàá wọn yóò jẹ́ àkúyà náà tí ìrètí ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀ ṣe lè ti bẹ́ẹ̀ bá wọn ju ọlọ́run tó fi kú kò mẹ́ ìlú ọlọ́run tí rẹ̀ níbẹ̀ èmi àti wọn dúró wọn ẹrú sí ọlọ́run nínú nǹkan tí àlàyé ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ nínú àwọn sí sẹ́yìn àlàyé nípa àwọn nǹkan tí ń bó bá ilé gbé nǹkan kan nínú àwọn iṣẹ́ ìjọsìn sọ́nà wọn bá ní rẹ̀ tó bá ti gbé fún ẹ̀dá kan ní ẹ̀dá sọ́nà wọn bá dá èyí lè ní mùsùlùmí ló kó ní mùsùlùmí láwùjọ mùsùlùmí bá kú náà wọ́n tún lè títẹ̀ mùsùlùmí àmọ́ níwájú ọba tó níwá bá ìláàbù jẹ́ ìpàtó mọ́ra ìmọ̀ ojú olójú bẹ́ẹ̀mù kò yá ni ọmọ tí ó di gbogbo ẹni bá ń kàpè mọ́ra rú ẹ̀ àtẹ́ntí ń gba rẹ̀ ní irú ẹ̀ gbọ́ ìkíláàsì àwọn méjèèjì tó kò níwájú ọlọ́run ojú sí káyẹra wá wò ibo ìgbàgbọ́ wá rọ̀ mẹ́ sí ọlọ́run nínú àwọn nǹkan tí máa ń ba ìkíláàsì jẹ́ ya ojú tó ní wáyé ìmọ̀ fi kàwé ìbúra lẹ́yìn ó jẹ́ àmọ́ eléyìí dáadáa tó sì fẹ́ ká gbìyànjú ká pamọ́ gẹ́gẹ́ bí òfin ó ní wà fọ́dú àìmáìnàkùn ẹ̀sọ́ ìbúra yín ẹ má ìbúra lẹ́yìn ọlọ́run ọba jẹ́ lọ́wọ́ àìlà bó ti dé ìhó gbogbo wa kó lọ́nà wọ́n ló ń sọ láti sọ láti sọ láti sọ wípé mo ń pẹ̀lú tó bá ti fálà lórí gàbá ṣẹlẹ̀ tí ó bá búra kó yá búra pẹ̀lú ọlọ́run o kò sì rí bẹ́ẹ̀ a ò lè yẹ fún un kó gbẹ̀nà lọ́wọ́ gbogbo tó bá wù tó ṣẹlẹ̀ tó bá ní ẹbúra ọlọ́run nìkan nìyẹn fi búra tó bẹ́ẹ̀ lébi ìkàmí ìbúra lẹ́yìn ọlọ́run ìkìláàbù ló wúkà ṣe níwájú ọlọ́run lóṣọ́nà fi gbà wá ẹjú rẹ̀ gbogbo ẹni tí ó bá búra wọ̀lọ́ọ̀hì fọ̀lọ́ọ̀hì tó bá ti dìbúra bẹ́ẹ̀ ọlọ́pọ̀ onírú tí ó fi ìbànú tó jùmọ̀ dìbúra bẹ́ẹ̀ ni ọba tí wọ́n gbà gbọ́ tó kò ọlọ́run mọ́tì kẹ́lẹ́ dìbúra lẹ́yìn ọlọ́run yóò ti wáyé àbòdá àyùkẹ́mìrí wọ́n yóò sọ ọlọ́run bá ń sọ wípé pẹ̀lú hálàbà lè gbogbo ẹni bá fi ìkànnì ìbúra lẹ́yìn ọlọ́run ó ti kó sínú ẹ̀kọ́

mùsùlùmí ti ń dẹrù rẹ̀ wò ń báyé kìláàbù rẹ̀ jẹ́ ọlọ́run bá jẹ́ lọ́wọ́ ìdí tó parí tí ìmọ̀ ti kàmí ìbúra ó lè jẹ́ ẹbọ ńláńlá tó lè tó bá tí ìyẹn fi búra yẹn ìyẹn ọmọ ọba níbi tí àti níbi ibi ìkápá sẹ́yìn fún yẹn bó ṣe ní ìyẹn ẹni tí ń ṣe ó ti ní àjọ kankan sí irin tó gbà pé kò ń bá ń parọ́ òkú lè ṣe ìjọba òun irú ìyẹn là ń jẹ́ ìtẹ̀lẹ́wò ọ̀lọ́wọ́gbọ̀ àbẹ̀rù sí ìṣẹ̀lẹ̀ àgbà mo pè fún ẹ̀mí lẹ́gbà irú ẹni bẹ́ẹ̀ ojú òsì èméjì ni yóò ń kó sínú ẹbọ ńlá èyí tó gbé jáde kó lóṣù náà àbí tó bá tún bá ìpínlẹ̀ òkú torí pé kíláàsì ọ̀sẹ̀ ni tí ń fò fún kúra ní kíláàsì ọ̀sẹ̀ ni tí ń yòó tàbí wọn kúra ní sẹ́fún gbà wípé wọ́n bá parọ́ òsàyẹ́lẹ̀ ti kẹta sí wọn dèédé tí wọ́n kọ́ lọ́ọ́ lè jẹun nínú ìyà ìyà tí wọ́n kọ́ lọ́ọ́ lè fi jẹun wọ́n ní sàpá kọ́ fi ìyà jọ tó ń bá búra tó ń parọ́ nù búra wọn dèédé ń kẹ́ náà ní ìrìn kàntara ìdá ti fi búra bóun bá ilé parọ́ wọn kẹjẹ tó kó mò ń fẹ́ jẹun wẹ̀ abẹ́ẹ̀ mọ́ gbọ́dọ̀ lọ́mọ tí àìmọ̀ kan rẹ̀ ń lé lára rẹ̀ síbẹ̀ tí nǹkan ní ìbúra lẹ́yìn ọmọ ọ̀pọ̀ ìjọba wàhálà ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ eléyìí ti bùkátà sí kó tó ìsìláàmù rẹ̀ dé kó tó wíwẹ́ kó tó kẹ́lìmọ̀ rẹ̀ gbà àkókò bá tẹ́ wípé ó kàn fi búra yìí kéde kó ní ìran kan pé kó fi búra yìí ó dẹ̀ ẹgbẹ́ bí ọlọ́run eléyìí ẹbọ pípé kò mú ìkó ní ìsìláàmù àmì ìyànfẹ́ ní ìlú náà àwọn mùsùlùmí òdodo nǹkan míì nínú àwọn nǹkan tí máa ń ba ìkìláàsì rẹ̀ jẹ́ àbúyá àbúkùnwàá kárí ní ṣèǹbọ́mi yorùbá ló ní eléyìí nínú tẹ̀lé gbogbo tẹ̀lé yorùbá kò sí ìdíjọ́ lọ kárí nílẹ̀ káyẹ̀ ní ọmọ ìgbẹ́ náà mú pé eléyìí òbúrú jẹ́ kò mọ̀ síta ìbádà kan fọ́nà kò fi mọ́ lórí àwọn èèyàn láti mọ́ sọ fúnra wa tó ṣe ní mọ́sálásí mọ́ pé nítorí báwọn ilé mọ̀ pé mùsùlùmí nù àtàkẹ́sẹ̀ ẹgbẹ́ lọ́rọ̀ ti wà nínú wa ní ẹnu ní kírun kí nìdí nínú kírun ní lọ́sùn ó bá ń kú kó mọ́ ti kó fún òwúrà rẹ̀ lẹ́ẹ̀ lẹ́ẹ̀ tábọ̀ ó kù sí táwọn yẹn wà tábẹ̀ tó bọ̀ ó fẹ́ náà ó ló kù sí yóò fi ọ̀nà kò sí tí ó lè pẹ̀dá ọlọ́run kò mọ̀ àmọ́kọ́ wá náà ń kírun torí lọ́dún bá kú ẹ̀ǹká mùsùlùmí lè jẹ́ ìlú pé mùsùlùmí náà yan fún lè jẹ́ ìṣẹ́ mùsùlùmí tó fún ẹ̀mọ́ dẹ̀ láre tó fún ẹ̀mọ́ di ẹ̀sìn fáwọn èèyàn kò sí ìlú àbùn bẹ̀ wọ́n kírun torí bẹ̀ lọ́sùn sáànù wọ́n ebi fún àníyàn wọn pé ẹ̀yìn ti iṣẹ́ ìbádà ní ìsìlámù láti fi wọ́n lúre ya àwọn èèyàn iṣẹ́ ìbádà ní ìsìlámù láti fi bẹ̀rù èékú àwọn èèyàn ti lẹ́nu wọn alẹ́ ẹ̀jẹ̀ ní pé ní ìpín àwọn tó fẹ́ lẹ́nu pa fẹ́ kú lẹ́nu tí mo gbogbo dáadáa pé áá bọ́lọ̀ ti gún ọlé tó yìí náà tó lówó tó tó ló ti tó nípò àwọn àbúrò rẹ̀ ni wọ́n tẹ̀lé sí wọn òrìṣọ́sẹ̀ yìí tó rí ẹ̀lẹ́ lórí ìṣe ti dáadáa ẹlòmí ti dáadáa táwọn ọmọ bàbá ẹ̀ ọmọ ìyá ẹ̀ ìtò orí mú òfin tó jọ tí wọ́n pawọ́pọ̀ tó pawọ́pọ̀ sí ibẹ̀ láyé ìgbọ́ tí bàbá tó jọ bí wọ́n bá ti lè kú báyìí àbí ẹ̀sọ́ táwọn bá ti lè kú báyìí kó wọ́n fi ọlọ́run dánwò ìyá rẹ̀ léyìn hẹ́sì ní kíláàsì tààrà ní fáàbùdà àwọn tẹ́ẹ̀sì ní kó fi mọ́tò wọn gbé níwájú ọlọ́run débi rí pé kí èkó tó wá balada rẹ̀ wájú ọlọ́run kó wá sí fóun ṣe torí lámọ́yìn ṣé lámọ́yìn rẹ̀ yóò sàn ọ́ lẹ́sàn yìí bàbá tó ń torí rẹ̀ ti dáadáa táwọn tí bàbá jọ ní papọ̀ tí bàbá yẹn ní àdìjẹ́ mẹ́kẹ́ tó fi ọ sí ni ó dá tó bá ti dáadáa sáà tí bàbá jọ pa yín pọ̀ tí bàbá yẹn ní mẹ́kẹ́ tí ó fìyà rẹ̀ jẹun ni abẹ́rẹ́ tẹ̀ káàfì ìwọ́jẹ hawaii amẹ́ríkà kúndì ha gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ òṣèlú olùrẹ̀ ọlọ́run ẹ̀lú ni ó wà ní kókó rẹ̀ ẹlẹ́jẹ̀ wá yá ẹjọ́ wá fẹ́ ṣe nǹkan àdíkó má ṣe lórí ẹni tí òun ṣe tẹ́ẹ̀rẹ́ àtẹ́kó ṣe tí ṣe tó nìkan mi lẹ́yìn ọlọ́run bákẹjọ ni wọ́n tọ̀hún òrí tẹ́ẹ̀rẹ́ ṣe àbí kò ní ládá tí ó gbà àbà ìmọ̀mọ̀ kó ti fẹ́ ẹni tí ń ṣe tẹ́ẹ̀rẹ́ gan mú nìkan mi gan kó mọ́ tó tẹ̀sí ni níbi sọ̀rọ̀ lórí àtúndìlé náà ọlọ́pàá ó fẹnu àtẹ́jú gbogbo ẹbí ṣe káyé ó ní fàwọ́ ìlú ní mùsọ̀lì ègbé wọn ọlọ́run ìdínú wọn ọlọ́run ìparun wọn ọlọ́run kó mọ́ bá àwọn olùkírun kan àwọn olùkírun wọn alẹ́bí iná hùn ẹ̀wọ̀n sọ láàbí ìṣàbò àwọn tó ti tí wọ́n ń gbàgbéra kó lásìkò rún wọn wọ́n ń gbàgbéra kó lásìkò rún wọn láwọn ayé náà wọ́n sá títí dúró ètò òní

oúnjẹ tó yẹ kó oúnjẹ lọ́sàn ó gbé fún ọ láàárọ̀ tí ló jẹ lọ́sàn tó fi bá ń pa ọ́ inú kọ̀lá kàkánà dáadà ní òmìnira ìjábà mọ̀kúta bá bá ń sọ àwọn ilé ẹnu wọn tó gbé ẹni tó wá kí ara kọfí lẹ́sọ̀ nípa ilé yẹn ọ̀rọ̀ ọ̀sọ̀ náà wọn bá lè léyìn ó bá tẹ́sì kó tẹ́sì mọ́sẹ̀sì nínú ẹ̀sìn àwọn nìkan kan alẹ́bí ìnàkúbi ọ̀rọ̀ àwọn tó ti pé káàrí ni wọ́n ń ṣe nínú ẹ̀sìn wọn ìkírun rẹ̀ yóò bá kí òun mọ́sálásí lójú àwọn èèyàn ó ní bí ó sì dúó ó ní bí ó sì jẹun lẹ́yìn náà mọ̀ oníwò wípé á ah, ọlọ́ọ̀lọ́ sáànù lámẹ́ tó bá ń na nà wábí nínú yàrá jẹ ńkọ́ subhanallah láàrin ìṣẹ́jú mẹ́wàá ó lè parí nà wábí níbi tàṣẹ́raka gbúrúgbúrúgbúrúgbúrú tó parí tàájú àmẹ́jọ́ fẹ́ kírun kó fẹ́ sọ̀rọ̀ nínú mọ́sálásí lójú àwọn èèyàn yóò farabalẹ̀ yí àwọn yóò mọ̀ oníwò pé káì àwọn mọ̀ àpòjúwe nìyẹn gbogbo ẹni sẹ́kì lábẹ́ ìsìlámù yìí tí ń tẹ́sọ orí ìsìlámù yìí nǹkan yẹn ẹ̀bọ̀ ìfèrè ni o títí mọ́ bá ìsìlámù yẹn jẹ́ yìí náà àbúrẹ́ rẹ̀ tọrọ bí ọmọ ọgbàáyì àwọn ọgbà àdíjì jáde fún wa láti ń ṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ànábì sọ fún wa wípé ọlọ́run bá ní ẹni èmi olúwa ní mo dá yín mo rọrọ̀ ju gbogbo àwọn nǹkan tẹ̀ ń papọ̀ mímí ọlọ́run ọba lọ ìjẹ́ èèyàn lẹ́ndèmí àti ẹ̀pápọ̀ ní bẹ̀lẹ́sì ilẹ̀ ìlú náà ìjẹ́ tí ó kó ní ìjókè ní ìjáàna ní ọlọ́run bá fẹ́ ní ìjẹ́ mọ́lábùgbọ́ ní èmi ọlọ́run bá rọrọ̀ káyọ kẹ́kú mọ́ ṣẹbọ kẹ́mọ́ pè ní àtìyẹ tó papọ̀ mọ̀nà àmìlà àmàlà ní ẹni bá ṣe iṣẹ́ kan yóò wù sẹ́tà fún olúre ní ọlọ́run á ti rọ tàmẹ́yìn yìí rẹ́yìn ìgbà tó ń ṣiṣẹ́ yìí ó tó pa ìlòmí ìpapọ̀ mímí ọ̀nà ìṣiṣẹ́ ìjọsìn yẹn bó ṣe ń mójú rẹ tèmi ní mójú rẹ ní sọ̀hún bó ṣe ń bẹ̀rù ìyá mi ní bẹ̀rù ìyá sọ̀hún tààrọ́ tó hu wà ṣíríkà àbúrò àṣìṣe ẹbọ tó ṣe ní màá pa wọ́n yìí kò ní bá kan wájú ọlọ́run fẹ́ dáadáa mọ́mú tó gbà ní ìwà àlìmọ́mù rákàmẹ́lú ìmọ́mù bá ìhàtí àlìbáfáwí àwọn mẹ́ta ìtàkà àwọn àfáàní wọn gbà ní ìdí ní ìwà lọ́sọ̀dọ̀ mahmoud ọmọlàbí ẹ̀lọ́kọ́rin sọ̀hábì mahmudu yìí sọ wípé sọ̀rọ̀lá àbúrò sílẹ̀m ìnà àfọwọ́fàlà ọ̀fọ̀ àríkún àjíríkà ọ̀dọ̀ ìyí tó fi ni ẹ̀bọ̀ ìpìlẹ̀ yìí ìjọ fífẹ́ ìpìlẹ̀ yẹ̀kúrù mọ́ àwọn àìsàwọ̀ ìjẹ́sẹ̀lẹ̀ ọmọ yọ́ mọ̀ sí yánà gbogbo ẹni tó ń gbé kárí ni káyé ó bọ́ ni sọ́sàmọ̀ pé nínú mo wà bẹ̀ owó ló èyí náà ni àwa èèyàn tó ń kórí ìjẹ́ tó nígbà tó kò tẹ́ tó mọ́ lọ́run tó ìwọ nìkan lọ tó fi lọ́sẹ̀ rẹ kan tó fi kọ́ wa lójú tó fi ṣe ká nínú ọlọ́run sọ fún ọ wípé padà sọ́dọ̀ àwọn ará ayé tó ń ṣiṣẹ́ ètò ẹ̀kọ́ fi sèmi ọlọ́run tó fi ṣe ká nínú fún ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ìlú nà tó wá lóore gẹ́gẹ́ ìlọ́dọ̀ wọn ni láti sọ fún wa wípé gbogbo iṣẹ́ tábà pẹ̀lú sẹ́ẹ̀kù kò yẹ kó ní ìyá àná ọmọ ẹ̀dẹ́yìn ò lẹ́sẹ̀kẹ́ tó ń sọ

lọ́nà ìjọ àlìkìyàmọ́ náà ní káàkiri ilẹ̀ báwọn kan ń pé wọ́n kàn ń gbá wọ́n pè ní gbàwọ̀ lójú láyé ni àwọn tí ọlọ́run gbàwọ̀ lójú náà ti pọ̀ àáfẹ́kì mojú àmọ̀ ti kárí mi lábẹ́ àmọ̀ fi ẹ̀sìn kọ́lé ayé jọ àti yóò tún ìjọ àlìkìyàmọ́ àlìmọ́ mùsùlùmí àti nàìjíríà àmì ìlú gbà ní ìjáde látọ̀dà kò rọ́yọ̀ ó ń sọ láti sọ láti sẹ̀lẹ̀ ó sọ ọ̀rọ̀ yìí tí àbúrò rà kọ́ kalẹ̀ ní tó ní mo gbọ́ ó sọ lọ sọ wípé ìnà awọlẹ̀ nẹ́ẹ̀sì yóò kó bọ̀ lọ́wọ́ ìyáàmù ti àlẹ́ àkọ́kọ́ àwọn ọmọ wọn kọ́ sí ìdájọ́ lórí àlámẹ́ ìlú ìdájọ́ ìyáàmù ìgbé ọjọ́ ìdájọ́ dé o ọjọ́ ìpéǹdé dé ọlọ́pù ìdájọ́ àwọn tí àwọn ọ̀pánì fún wọn tààrà lọ́pọ̀ sí ìdájọ́ láàrin wọn àwọn lélẹ́yìn mẹ́ta ni wọn rọ́jù lóyún ìsúkú ìdẹ̀

gbogbo àwọn ìyá tí mo sọ fún ọ lóṣù lójú omi tó mọ̀ pé mo ṣe mọ́ ṣàárọ̀ sàárè rí bẹ́ẹ̀ mo gbà pé wọn náà lè yọ̀ǹda ìṣẹ́ra ìtakọni lójú ogun ìlágbára tìlẹ́jà ìrókúra nǹkan ojú ogun ìwọ náà ló ti kú ilé sọ ọlọ́run wa ní fáńdà ní ṣàfihàn kí ni tó fi gbogbo ohun gbẹ́dẹ́kùn yìí fi ojú yìí yóò máa fi gbọ́dọ̀ ní pé ọ̀tá lùtò hàtà sùúrù mo jagun títí tí mo fi pa ìwọ ọlọ́ọ̀nà ni mò ń jà fún táwọn ìbèrè yìí pàmì lọ́ fi tẹ́mi ládàá lórí bẹ́ẹ̀ lọ́ fi kú mi lọ́kọ̀ lọ́ fi mi bọ́ọ̀bù mọ́ mi torí jẹ́ mo ṣe kú ní ìkú torí ìyàwó ní ìkú torí ọmọ ní ìkú torí ayé torí ìwọ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni kàdé ìjà òkú ọgbà ìwọn torí tèmi kọ́ wàlàkínàkà kọ̀ọ̀kálìta lè áyè kọ́ọ̀lù tẹ̀rí gbogbo ìjánu lọ́nà ọlọ́run ó sé torí wọ́n lè pè é ní akínní tẹ̀rí akínní lágbájá akọni gbàwábẹ̀ akọni bíbí bá gbogbo ẹ̀sìn torí tó torí ẹ̀jà nìyẹn tẹ̀wọ́pọ̀lọpọ̀ rẹ̀ wọn wò ẹjá tó àníyàn wà tẹ̀lé mùsùlùmí ọ̀rọ̀ ní o máa láwùjọ ní o máa sí nìkan ìjẹ obìnrin ó léwu ẹjọ́ tó dùn mọ́ bẹ́ẹ̀ tó ti tó ní kí máàlì tó ń lọ́wọ́ tó ń tó tẹ̀lé ẹ̀sẹ̀ yìí òun tẹ́ tó lẹ́sì yánà ẹlẹ́ ya pé àwọn ọmọ wa tí wọ́n wọ̀ lẹ́yìn táwọn náà bá dé kẹ́lẹ̀ mọ̀ pé àwọn kan ti tapọ̀ ní síwájú ní ẹ̀sẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ ọmọ ìyá mi wọ́n bẹ̀ sí rẹ̀jẹ̀ Ìjẹ́sí tó lítọ̀ náà ni, báwọn tí wọ́n bọ̀ wá lẹ́yìn, bọ́lọ̀ ń bá fi dáadáa rẹ̀ hàn, tí wọ́n mọ̀ lóore, ó dáa, yóò fi hàn, àlìkìyàmọ̀ ni. Ìnáma lọ pẹ̀lú ìgbòmìniwájì ìlà, لا نريد منكم جزاء ولا shukura mùsùlùmí الدنيا ni ẹ́ ìlú àwọn ọmọ orí pé o fẹ́ kí wọ́n yìn ọ́ ní pápọ̀ ní ọ́ pápọ̀ ní ìl wọ́n ti yìn ọ́ wọ́n ti sọ dáadáa ń pa rẹ̀ ó ti jẹ́ eré ọlọ́run wa ní ẹ̀pà tẹ́ ẹ̀kọ́jú rẹ̀ gbólẹ̀ ọ̀sán ìbàlà wájú yìí ẹ̀kọ́jú rẹ̀ gbólẹ̀

láìpẹ́ tó ń bú ọ òun náà nìyẹn ló ti fẹ́ ọ̀nà ní ìbò ní mọ́tò ń di wọ́n bá ti lọ wọ́n sálámà dáadáa bó ẹtú bá kàrù láwọn èèyàn tó ń rọ̀ sí ìgbèrè lẹ́gbẹ̀ẹ́ wọn èmi láyé ọjọ́ àwọn bàbá wa tí wọ́n ṣe sẹ́ẹ̀sì ọmọ tó rí ilẹ̀ pẹ̀lú ẹmú wa lára ọmọ máa ti yíkó ìjọ jẹ ó sì rìn gẹ̀ tí ẹ ti fẹ́ bàjẹ́ fún wa ní àgbà ẹ̀dá fún ẹ̀sìnkẹ́ náà ẹ̀dá pẹ̀lú ìṣẹ̀ náà ẹ̀ẹ́dẹ́ mú ọjọ́ ìrìn olùṣẹ́ náà léwu ìrìn àjò fún yìí ó léwu ó ní wà láàmú ẹ̀dẹ́wà ló jáde sí ya yóò rí iwájú ọlọ́run mo jẹ yàtọ̀ orí ìmọ̀ yóò ọmọ tó wù mí ń bẹ̀rẹ̀ pẹ́kẹ́ àtàmúyẹ àwọn tó ti pé kílà tí mo kọ́ ti wúlò mú àtàmúyẹ tí wọ́n sára wà nínú bàbá yín ọlọ́run ní gbogbo bẹ́ẹ̀ náà torí bí ló ṣe ṣe yóò torí wọ ọlọ́run bá yẹn torí ti ẹni kẹ́tẹ̀ ní gbòòrò ni kí tún mọ̀ ànábì tó rán sí wa kó lè káàkiri ayé ni ọlọ́run ní ìjàdí òkúta ìrọ̀rùn pa kó lè tàn ní owó àtàwọn ara yìí gbogbo tó mú ọ kéwú láyé kẹ́lẹ́ pọ̀ ní àfà kẹ́lẹ́ pọ̀ ní àjà àgbàmà kẹ́lẹ́ pọ̀ ní tòótó kẹ́lẹ́ pọ̀ ní pòfẹ́sọ̀ sí kẹ́lẹ́ sọ pé ní ìlú tí wọ́n ti fi kò sí bàbá àbìrì yẹ ẹjá gbogbo àníyàn wa báyìí ni ìdánù aláàdẹ́sì ìgbàfẹ́rọ̀ àti ní àníyàn èé túnmọ́ di ayé ń bí nígbà míì àlìkìyàmọ̀lá sí àníyàn tó ń jú àbí kó tún lọ́wọ́ gbẹ̀yìn ayé èèyàn àti àníyàn ó tún bọ́rọ̀ bá fún yẹn lẹ́nu ó kú rè wèlè bí àfá ń kó bá lórí tí orí rẹ̀ ṣe rárá ọ̀rọ̀ gbogbo kòránì tó ké áfíìmù ní ọmọ kòránì tó wà lórí ẹ̀ àhàdí gbogbo ẹ̀ torí ká ní mọ̀ lápá ní àyè òṣìṣẹ́ ìdìmí ọlọ́run ẹ̀yìn mọ̀lẹ́kà ẹ̀wọ́n lẹ̀ burúkú ẹ̀ tuntun rẹ̀ lápá yóò wọ ìyá kò wọ ní wọn lọ sí ẹ̀gbọ́n kò ní wọn púpọ̀ tó ń ta yóò wọ ìyá bọ́lá

tó ní kò sí ọ̀nà dáadáa tó ń fẹ́ ká náwó sí ò náwó síbẹ̀ torí ìwọ ni ọlọ́run òwúrọ̀ ni ọ́ ìwọ́n ń pa orí kọ́ kí wọ́n lè pẹ̀lú wà èyí ọlọ́run ah, ìjẹ́ ìlú wa tí wọ́n ní láwọn ti fún wọn kọ́ mọ́sálásí fún wa torí tí wọ́n lọ́wọ́ bá ní ọlá wọ́n ti kọ́ ilé tí ọ ń jó kú gbogbo àfà tí wọ́n wá sí ìdáhùn rẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n ti máa ń pè ní ẹlẹ́ yorùbá ìjọ ìdáhùn péyà lámọ́ ọmọ bẹ́yàn ti ṣe dáadáa ní ẹ̀sìn bí oríṣiríṣi àwọn ìmọ̀ọ́mù oríṣiríṣi àwọn àfà oríṣiríṣi àwọn ẹ̀mí wọ́n jẹ́ ẹ̀dáni ọ̀nà ọ̀sẹ̀sẹ̀ o kí ọ̀nà ọ̀sẹ̀sẹ̀ o níjọ́ ọjọ́ mẹ́jọ rẹ̀ báyìí ṣe báyìí àwọn àfà tí wọ́n bá tàwọn abẹ́ náà fún kí ni wọ́n abẹ́ náà fúnra wọn àwọn tàwọn abẹ́ náà fúnra wọn ṣé ọlọ́jọ́ oúnjẹ wa ni tí wọ́n lórí òkú tó wọ́n ní ẹjẹ́ afẹ́fẹ́ ìgbàgbọ́ tí wọ́n ní àtàkùrọ̀ lọ àtàkùrọ̀ lọ àtàkùrọ̀ wọ́n wá pọ̀lú ìfúnra wọn tó lọ́wọ́ ẹni wọ́n tọrọ lọ àbúrà fọ́kù àwọn tí mọ̀tí àtàkùrọ̀ lọ wọ́n kò àwọn tọrọ àforí ìfúnra wọn èyí kò sọ fún wọn tọrọ wọn onye wa tí wọ́n ti tó

bẹ́ẹ̀ fún lábùnú gan yóò wádìí ilẹ̀ ìdílé kó tó gbàgbọ́ tó lò ó kó yí pọ̀ bẹ́ẹ̀ fún ní ìkẹ̀kẹ́ yóò wádìí pẹ́tẹ́kẹ́ ìdílé wíyá nǹkan ara mọ̀ wà bẹ́ẹ̀ ló tẹ́lẹ̀ gbàgbọ́ yìí o àbó wà kò sì rí bí àníyàn rẹ̀ àdíkè náà sáà ló kọ̀ náà ni ó lé wu gan bẹ́ẹ̀ wọ́n àwọn ọmọ sàrẹ́ ló rẹ̀ tẹ̀wájú wa gbogbo mùsùlùmí alábùnú kàkúrẹ́ tẹ̀wájú wa ẹja wọn náà ní aláboríjì torí الحمد لله رب العالمين الشارع الحكيم ثم صلاة وسلاما على رسوله البالغ الحكيم القائل من كذب علي متعمدا فليتبرأ مقعده من النار وعلى آله وأصحابه ومن تبعوا لهم إلى يوم الدين أما بعد عباد الله فلقد جاءت آثار لا صيحة لها مكنا ولا سندا عن شان شر رجل وصوفه كقولهم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر المسيح وقولهم من صام يوما من رجب وصلى ركعتين يقرا في كل ركعه 100 مره ايه الكرسي وفي الثانية مئة مرة قل هو الله أحد لم يمت حتى يرى مقعده في الجنة وقول من صام ثلاثة أيام من شهر رجب الخميس والجمعة والسبت كتب الله له عبادة عبادة تسع مئة سنة وفي الأرض ستين سنة أنا أقول لهم ọba tí sójú gbogbo ẹ̀dá ọba tí ń ṣe òfin ọba ọ̀ṣọ̀gbọ́n lọ́lọ́run kò sí tó ti mú òfin ẹ̀sìn fún wa sáà ní ilé ẹ̀kọ́ tó ti tù múnú ẹ̀ ìjọ ọlọ́run àti ọ̀la rẹ̀ fóníṣẹ́lá Muhammad sọ̀rọ̀ máa fà ní ọ̀sẹ́dá ẹni tí máa ń mú iṣẹ́ ọlọ́run bá tó gbogbo

ó sì láwọn àjọ kọ̀ọ̀kan tí ò ní àlàáfíà táwọn èèyàn ń lẹ̀ lójú ìlara láwọn tá a jẹ́ mùsùlùmí a ti sàlàyé ráńpẹ́ ní ìkéde ju wa lọ́dún tó gbẹ nípa oṣù rọ́gà yóò wá dáa káwọn wá mú àwọn tí wọ́n ń lọ́ má lẹ́bí lẹ́sẹ̀ tí wọ́n ń àlẹ́bí tó àlẹ́bí wí nínú àwọn àbí tí wọ́n ń rọra ọ̀kan wá sí iṣẹ́ inú wọn wá wò ó náà ló ti sọ wọ́n ní àlejò sọ wípé jẹ́ yóò tó rọ́jà lójú sọ́lọ́ oṣù ṣàìbán ní àlẹ́bí oṣù rọ̀mọ̀lọ́ lójú àwọn àjọ́mì ní àlẹ́bí wọ́n fi rọ́jà sọ́dọ̀ ọlọ́run wọ́n fi rọ̀mọ̀lọ́nù wọ́n fi ṣàìbán sọ́dọ̀ àlẹ́bí fi owó mùsùlùmí wọ́n ní àlẹ́bí ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àlẹ́bí ló sọ wípé ẹni bá gba ọjọ́ kan nínú rọ́jà ó wá wọ́n dà ní ìlú tó kì ó wá ní lórí lápá àkọ́kọ́ ó kí ọgọ́rùn-ún ayẹ́tùkù sí ọgọ́rùn-ún òun ké kúrò fún pátí àjà lájà ẹlẹ́ẹ̀kejì ó tún wá tó kúrò wà lọ́gbọ̀n ọgọ́rùn-ún wọ́n ní wẹ́n tó ọ̀rọ̀ sí ayé ilẹ̀ àti gbọ́nrú tó tó

tó bá ti rí lórí ìdájú ìrùn wọn kátàwọn ọ̀tọ́ ló ti wọ́n dà kátàwọn ẹ̀ka wọn lẹ́yìn ẹ̀ báyìí fi lóko ẹ̀kọ́ tó bá rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti àwọn àdìsí yìí tí kò yé kí gbọ́ tí wọ́n dáná ti sọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn ládá tí wọ́n fi ìtara náà kájẹ ìgbà wípé bẹ́ẹ̀ ni àlẹ́bí sọ wípé iṣẹ́ rọ́jàbù ó ní ládá mú àwọn ẹgbẹ́ ní òṣòwò lọ àwọn aládá yìí gan kí wọ́n ń là mọ́ yìí ọmọ tó ń pàdé òrẹ̀ kí ìrànú ẹ̀ torí lè wa tí ẹ̀ bá jẹ́ máa ń tẹ́lẹ̀ máa ń yàmù fourteen thirteen fourteen fifteen máa ń náà ní oṣù tí

واجعلنا نعمة للمسلمين ولا نقمة عليهم ولا لغيرهم وعدل حياتنا كلها بالطاعات وثبت قدامنا وانصرنا على القوم الكافرين وصلى الله وسلم على خير خلقه نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك بحمدك اشهد ان لا اله الا انت انت رحمتك ورسولك